ẹ wò ó adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ lọ gbogbo èyí tẹ́ wò wá èyí tẹ́ wò wá lórí Nígbàtí èyí tẹ́ wà lórí Facebook page èyí tẹ́ wà lórí YouTube àmọ̀ dúpẹ́ lọ́wọ́ yìí àmọ̀ mọ́ lóore ẹ mọ̀ ṣe o ìlera lọ́rọ̀ ìlera mọ̀tún ni ẹ ṣe gan àmọ̀ dúpẹ́ lọ́wọ́ yìí o. òní ó tún máa ṣe kí ni ó máa yàtọ̀ hmm. ẹ wo mo ní àlejò bóyá láti London ti ẹ ní àbí láti US mi ò tiẹ̀ rántí bí tó ti wá mọ́ ẹ wo wọ́n ti wà nílágbára pẹ̀lú mi lọ́jọ́ tòní tó fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ gbọ́ torí pírọ́dọ̀tì yìí òun ni wọ́n ṣe wá láti ìlú òyìnbó àwa ní bàbá wa Suleiman Ẹgbẹ̀jì àwọn pípù yìí ò mọ̀ tí ilé lọ ẹ jẹ́ kí wọ́n bá ogún ọmọ nàìjíríà sọ̀rọ̀ káfí lè mọ̀ wípé kì í ṣe rọ̀ wípé òótọ́ ni ẹ rí i pé níjẹta mo sọ fún yín mo ní amẹ́ríkà àti us wípé àwọn àti bàbá wọ́n ti jọ fọwọ́sowọ́pọ̀ wọ́n ti jọ tọwọ́ bọ ìwé àdéhùn lórí àwọn pírọ́dọ̀tì yìí wípé wọ́n máa ríra káàkiri gbogbo àgbáyé torí ẹ̀ ń làwọn wọ̀nyí ń ni wọ́n ṣe wá àwọn náà ti wà nílé agbára pẹ̀lú mi lọ́jọ́ ti tòní ṣùgbọ́n ẹ wò ó à ń sọ fún yìí ẹ mọ̀ sọ pé nà láláì nà láì nà láì nà láì ẹ gbọ́ nà tru ní ẹ wò ó ẹ̀rí ti pọ̀ ẹ̀rí pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ ó ti kí ni ó ti pọ̀ jù lórí one stone àti lawafin oríṣiríṣi àwọn èèyàn òun ni wọ́n pè wá ni wọ́n dúpẹ́ wípé a dúpẹ́ lọ́wọ́ bá Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ wípé iṣẹ́ takuntakun ni wọ́n ṣe èmi náà wá sọ wípé mo kí bàbá wa o mo gbèdì fún yín o mo jùbà o mo ṣe dáadáa fún yín ẹ wo bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ òní àgbẹ̀. ìlera ló ṣe kókó ẹ gbọ́ mo máa ń sọ fún yín tó ní owó bí ìsèkèrè tí ò bá sí ìlera àṣẹ lásán ni ẹ gbọ́ mi níbo ni blessing wà kó abi tún fáànù yìí ṣe kó ṣe èsì dáadáa ẹ wò ó lọ́jọ́ tòní a gbọ́dọ̀ gbádùn ara wa dáadáa níbo la wà ṣe dáadáa jẹ́ kó wà bẹ́ẹ̀ ẹ máa ṣe à prógrámù yìí ẹ wò ó ẹ máa ṣe dáadáa.

adúpẹ́ adúpẹ́ adúpẹ́ atúndúpẹ́ o adúpẹ́ náà gbọ́ ẹ̀dẹ̀ wà ní Port Harcourt ẹ̀dẹ̀ wà ní Minna ẹ̀dẹ̀ wà káàkiri gbogbo Nàìjíríà tẹ́ ń pè wá tẹ́ ọ̀dà fún ọjà wa àmọ̀ dúpẹ́ àmọ̀ mọ́lọ́rẹ̀ àmọ̀ sẹ́wù adúpẹ́ o ẹ ṣé gan o adúpẹ́ lọ́wọ́ yìí o. ìlera lọ̀rọ̀ ẹ̀ ń gbẹ fìdí lẹ́yìn. wà lórí Nígbàtí tẹlifíṣàn bẹ́ẹ̀ la wà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ká gbájúmọ̀ nǹkan tá à ń ṣe ẹ yẹ káwọn èèyàn kán lè gbádùn wa dáadáa mo fi ọlọ́run bá mo fi bẹ̀ yín ẹ pé àwọn èèyàn ẹnìkan wá sórí ètò yìí wípé a ti wà padà lórí ibi lọ́jọ́ ti tòní ẹ jọ̀ọ́ ẹ máa share ṣùgbọ́n ẹ wò ó gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ẹ share hotspot fún wọn ẹni kan máa wò ó ṣùgbọ́n ẹ má share rẹ̀ fún Ibrahim ọmọ Sọ́líù ẹ jọ̀ọ́ èrò èrò pọ̀ lórí fóònù rẹ̀ ṣùgbọ́n ẹ dákun ẹ share rẹ̀ fáwọn tó kù ẹni kan máa gbọ́ ẹni kan máa wò ó ẹ wò ó àlejò mi wà bí lọ́jọ́ ti tòní àlejò mi ó máa wọlé láì ọlọ́run ọba ni ọpọlọwọ làwa ní kí làwa mọ̀ kí la já mọ́ ọpọlọpọ ẹ̀ bàbá suleman ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ ẹ wo jagunlabi ẹkùn ọkọ̀ òkè mo máa sọ fún yín màá ń tá bá ti kí ọlọ́run tán ó yẹ ká tún kí bàbá suleman ẹgbẹ̀jì tọ́rọ ní ìmọ̀ lórí ewé àti egbò olómi sí òkú jáde ẹ mo sọ fún yín lọ́sẹ̀ tó kọjá mo nígbàtà lọ general ní ìlú ìlọrin <laughs> a lọ sí uch ní ìlú a lọ sí bówẹ́ ní ìlú Òṣogbo ẹ wo oríṣiríṣi àwọn àìsàn olówó abẹ́ ṣùgbọ́n àìsàn tó pọ̀ jù ọlọ́run wàláì Jésù ń gbọ́ ànábì ń gbọ́ oògùn malaria ni malaria ló pọ̀ jù wípé orí fọ́ mi blessing jẹ́ kó rí ẹ pé máa ṣe à prógrámù yìí máa ṣe dáadáa ẹ wo malaria ló ṣe kí ni malaria ló pọ̀ jù ẹ gbọ́ dáadáa malaria ló pọ̀ jù àwa gbọ́ wípé oríṣiríṣi malaria olówà àwọn kan jẹ̀dọ̀jẹ̀dọ̀ àwọn kan igbá àwọn kan tà ṣùgbọ́n àwa sọ fún yín <laughs> ẹ wo mo ń bọ̀ mi ò tí ì. ìlera lọ̀rọ̀ ẹ̀wọ̀n. pẹ̀lú àwọn dókítọ̀ pẹ̀lú àwọn nọ́ọ̀sì á ní kí ló fà á tí malaria fi pọ̀ àwọn kan ní ẹ̀fọn ni àwọn kan ní omi ni àwọn ò tí wàá fẹ́ mọ irú malaria tó lè mú ẹ àwọn ò fẹ́ mọ irú àìsàn tó lè mú ẹ èmi àti bàbá wa Suleiman Ẹgbẹ̀jì àwọn àjọ jókòó àwọn àwò wípé àìsàn mélòó gángan oníwàásù yìí olókojú ó wà ní àìsàn three hundred and nine kásá ní àìsàn four hundred thousand àìsàn ó ní oògùn yìí òun ló ṣe kí ni òun ló wò ẹ wá gbọ́ bàbá wa tún wá sọ wípé àwọn àìsàn kan wà tí kò lórúkọ tí àwọn èèyàn tí ẹ mórúkọ rẹ̀ wípé ó wà wípé oògùn yìí òun ló ṣe kí ni ó wò ó dáadáa wípé pàdé ní padà sí orí rẹ̀ mọ́ wípé ìwọ ẹ̀yìn ẹ̀ wò ẹ̀yìn ẹ̀ wò èmi náà wá wò ó pé ṣé irọ́ ni àgbóòtọ́ èèyàn kan náà wà ó lóun ní ọgbẹ́ Ibrahim Sọ́ọ̀lù ó lóun ní ọgbẹ́ ẹnu olùdarí ká bàbá wa sọ pé àìsàn yìí ẹ̀sán tó wò ní èmi náà wà fún Ibrahim Soliu mo ní gbà ó yá lọ lò wà láì ọ̀dọ́ Jésù Kristi gbọ́ ẹ wò ó ó lò ó <laughs> ṣùgbọ́n àwọn èèyàn wa àwọn kan tó ń ṣe wọ́n tí wọ́n fi lè máa dúpẹ́ ni. Facebook page ìgbà ìwáṣẹ̀ àti YouTube. dùn. gbogbo ayé fẹ́ tí wọ́n kan sára sí. pẹ̀lú ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín ọmọ ọba kẹ́hìndé bíọ́dún philip ìgbìtẹ́. káwọn àwọn èèyàn bọ̀ wìtìwìtì bẹ́ẹ̀ ni wọ́n ọ̀dà fún adúpá lọ́gbẹ̀ẹ́ tẹ́ ọ̀dà fún pírọ́dọ̀tì wa gbogbo ẹ̀yìn tẹ́ ọ̀dà látòrí whatsapp yìí ẹ má gbàgbé ẹ lè pè wọlé ẹ lè béèrè béèrè ẹ tẹ̀sí béèrè béèrè sójú tẹlifíṣàn yìí àbí lójú fóònù yìí mo bá dáwọ́ wá lórí nígbà tí ẹ text message sórí whatsapp ó náì ó twenty seventeen nineteen ninety nine ó náì ó twenty seventeen nineteen ninety nine ẹ má gbàgbé one stone ó ní agbára ẹ wò ó lọ́jọ́ ti tòní one stone mọ̀ ti ṣe kí ni <laughs> ọ̀nà rẹ̀ mọ̀ ti jí ọ̀nà wáṣítò mọ̀ ti di wọ́n ti gbọ́ wáṣítò nílùú amẹ́ríkà nílùú us níbikíbi ni wọ́n ti ra wáṣítò. Dr. Suleiman ló ní kí gbogbo yín o mo sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o mo sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Mọ́sítọ́kà sùn bẹ́ẹ̀ níta àmọ́ sọ́kà kó tó wà níta bàbá wa Sulemani Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká kí yín dáadáa wọ́n láwọn mọ̀ lóore wọ́n lẹ́sẹ̀ o wọ́n ló tiẹ̀ ti ń dínkù wípé àwọn ti ní àwọn pa lóríṣiríṣi fífọ àwọn bá ti ríǹkì wọ́n ń gbé wá fáwọn pé ẹlẹ́mọ̀ ti ríǹkì ẹ̀tọ́ ẹ̀kọ́ dálò wọ́n dálò wọ́n ní ṣùgbọ́n gbogbo ìwọ tó láwọn pè wọ́n ní nọ́mbà tá a pè jáde àti tá a fẹ́ pè yìí wọ́n ní kó sọ tó bá fẹ́ sọ sórí rẹ̀ ọ̀dà rẹ̀ ẹ má gbàgbé o ọ̀sìn olóru mẹ́ta tó ń wọ ìṣẹ́ àti òsì dànù ó ti wà lágbàlá bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ọ̀sẹ̀ lẹ́lẹ́dẹ̀ òun náà wà bẹ́ẹ̀ táwọn èèyàn gbọ́ wìtìwìtì gbogbo àwọn tó wà ní Germany tó wà lamẹ́ríkà gbogbo àwọn èkó ará àbújá àwọn ọ̀ṣun èkìtì Oǹdó Ọ̀rẹ́ Ìrẹsì Àyìnlá ẹ wo gbogbo wọn gbogbo àwọn wàhọ́ akọ́rọ́ àwọn ìgbìrà gbogbo àwọn ògbómọ̀tọ́ gẹ́gẹ́ àwọn náà gbẹ́yìn tí wọ́n ṣe kíni tí wọ́n bu wìtìwìtìwìtì bẹ́ẹ̀ ni ó yọ àwọn Oǹdó kalẹ̀ àwọn Àkúrẹ́ kò yẹ wọ́n kalẹ̀ o gbogbo àwọn ará Ìlọrin gbogbo olówó abẹ́ àwọn ìgbìlà wọ́n bọ́ ní wìtìwìtì ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ ni ṣé bẹ́ẹ̀ rí ó wà lórí péjì ẹ ó bá ṣe ṣe agbọ̀dìdì ẹlẹ́dẹ̀ sí ni àwa mísì orí ọ̀ká orí èrè ẹ wò ẹ bẹ̀yẹ kí n máa ṣe tó kù ẹ lọ wò ó ẹ pé bàbá wa fún wa bàbá ti sọ àwọn nǹkan tí ó wúlò fún tó ń ṣe ẹ wò ó ọmọ ọba Bíọ́dún Kẹ́hìndé olúwa lórí ètò ètò ń ìlera lọ́rọ̀ wọn lá ń pè ètò yìí ẹ máa share program yìí ẹ máa like ẹ ẹ wo ẹ máa like ẹ ẹ dẹ̀ máa share rẹ̀. jọmọ jẹ̀díjẹ̀dí ara ríro àìlè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbà tó bá tára wà bá ń kọ́fẹ́ òwò sóbàṣù ni ẹ lọ wá kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí báyìí ẹsẹ̀ wọ̀wọ̀wọ̀. one stone capsule jàgbọ́dé aláyàtí òkè ságiri làgiri ọ̀làgiri kàkàkà. one capsule àtọ̀rí ìlè tí a fi wí àtẹ̀gbòṣe láti iléeṣẹ́ flower nigeria limited dr sulaiman ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́. gbogbo ewé àtẹ̀gbòpọ̀ lórí capsule one capsule olùléeṣẹ́ wà ní ẹgbẹ̀jì aláwòye compound nílùú ògbómọ̀ṣọ́. wọ́n wà ní asadam shop seven and nine dsl complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yàdòwò lóúnjẹ nílùú ìlọrin wá kárìsì wáṣọ lọmọ tí wọ́n ń sọ wáṣọ bàbá wa Sulemani Agbeji wọ́n ní wáṣọ ó sọ ọlọ́pàá <laughs> ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ <laughs> nígbà tí mo wọ Ìlọrin ní àná tí mo lọ sí ọ́fíìsì wa tó wà ní Amsterdam àwa arímọ́tò tó kàn fẹ́ yìnrín ìbọ̀ ó wá fi ẹ̀rí fáàsì ó wá fi sí ó fi sí ó fi sí mo kàn rí mọ́tò àwọn ọlọ́pàá tí wọ́n ń lé tí wọ́n ń lé bọ̀bọ́ yìí fi ẹ̀yìn rìn àwọn ọlọ́pàá ń fi wájú lé bọ̀bọ́ yìí rìn wọ́n dé kọ́nà wọ́n rìn àwọn tó bá máa ṣàdàmú dáadáa láti ilé epo kan táwọn ti kọjá yùtì òun ló ti fi ẹ̀yìn rìn débi tó ti máa yútọ̀ ọ̀hún níbi butterfield nísàlẹ̀ ẹ wò ó àwọn ọlọ́pàá mọ̀rímù ó tún yí pọ́nrọ́ bọ̀bọ́ yìí ẹ wò ó àgbákò èèyàn ó ní bọ̀bọ́ yìí ó wá yàtìyàtì inú mọ́tò nígbà tó wà tán ó tẹná mọ́lẹ̀ ó tẹ́ni zùù mo wá wò ó wípé ògùn yìí kì í sí ọlọ́pàá rárá sójà ni torí kò lè bá sójà dẹ́rù rẹ̀ wò sójà ó ti mú wọn mú ṣòkòtò wọn fi fàṣẹ sí gbàgà ó ṣe kí ni ó balẹ̀ ní gbọ́ mi wáńsó yìí sójà ni sójà ni wáńsó yìí tó bá gbá àìsàn mú àìsàn yìí kò lè bọ́ ní ọwọ́ rẹ̀ ó máa mú yóò fún ní kábà tó bá ti fún ní kábà ó balẹ̀ nù gbàrà ó bá ṣe balẹ̀ a ẹgbọ́ ilé ilé ìgbọ̀nsẹ̀ ó gbàlejò nu ẹ wo bàbá Suleiman Ẹgbẹ̀jì wọ́n ní ká kí i dáadáa wọ́n ní ká kí yín dáadáa ẹ wò ó ẹ má ṣe wèrè lọ́jọ́ tòní gbogbo ẹ̀yin scammer ẹ má scam wá lórí péjì ẹ má kí Facebook ẹ má kó lé wá jáde ẹ wò ó. wọ́n tọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má ṣojoojúmọ́ jẹ̀díjẹ̀dí ara ríro àìlè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dí. pẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀. one stone capsule. jagunlabide aláyàbí òkè ságiri làgiri ọ̀làgiri kàkàkà. one stone capsule. ẹ gbọ́ mi one stone wà lóbi bí àwa máa sọ adúgbò ti ń lo one stone yìí ẹ má yẹ ká gbàgbé lawafin lawafin náà ní agbára ó ní agbára gan ó ní lawafin ó ní lawafin náà sójà ni kì í sọ ọlọ́pàá rárá ó lọ́wọ́ ṣiṣẹ́ fún jẹ̀dí ẹ̀yìn dídùn nǹkan ọmọbìnrin tó ṣe ségesège àbí nǹkan ọmọbìnrin tó ṣe kíni tó ń rùn ẹgbọ́n mi tó bá ti gbẹdúrà ìdààmú wàhálà ó kú ònú ayé rẹ nìyẹn wọ́n wá lo kíni wà lo one stone tó bá ti lò ó gbogbo àwọn pírọ́dọ̀tì wà yìí mo máa ń sọ fún yín tẹ́ bá ti fẹ́ lò ó ẹ kọ́kọ́ lo lawafin ó ní lawafin bó ṣe wà lórí powder òun ló wà lólómi ẹ gbọ́ wọ́n ti gbé kọ̀ńténà dé kọ̀ńténà ti dé láti ìlú òyìnbó ẹ wo àwọn kan tí ẹ máa fi sápò káàkiri ni tẹ́ máa gbé káàkiri adúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹ wo wọn ni wọ́n ti ọ̀dà fún yìí bó ṣe wà yìí ìlú wo ló ń lọ náà ìlú wo ló ń lọ náà mo ti gbàgbé ó ń lọ òní bó ṣe wà yìí àwọn ti US àti gbé lọ fún wọn eléyìí lọ sí Ondo Ondo ló ń lọ Odo odò lélẹ̀ ń lọ Odo odò odò àwọn odò ló wá àwọn náà ọ̀dà fún bó ṣe wà yìí làwọn fi wà bẹ́ẹ̀ one stone wà bẹ́ẹ̀ apasi wà bẹ́ẹ̀ sulafi wà ṣe kí ni ó wà bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn èèyàn mo ní wọ́n ti ọ̀dà ìwọ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ gbọ́ mi ó náà o oh, twenty seventeen nineteen ninety nine ó náà o oh, twenty seventeen nineteen ẹ gbọ́ mi àwọn dókítà wọ́n sọ̀rọ̀ ńgbà tó sọ̀rọ̀ wọ́n ní àwọn èèyàn wọn ò nífẹ̀ẹ́ ara wọn ni wọ́n ní wọn ò nífẹ̀ẹ́ ara wọn wọ́n lè ká padà sórí ewé àti egbò òun ni wọ́n dábàá padà sí wípé nǹkan ìbílẹ̀ ló yẹ káwọn èèyàn ló yẹ káwọn èèyàn ká máa lò sí àìsàn tó bá ń ṣe wá wípé ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ní oògùn òyìnbó wọn làwọn fẹ́ máa lò àwọn òyìnbó máa ń lo oògùn tiwa náà wọ́n máa ń lò ẹtí bẹ́ẹ̀ ti rí pọ́ọ̀tì kan tí mo pọ́ọ̀tì láìpẹ́ yìí tí òyìnbó tó gbé one stone tó gbé dání tó sọ iye èèyàn tó ti lò ó tó dẹ̀ ṣe kiri tó ti rí ìwòsàn ẹ wò ó lẹ́nu àlejò mi náà ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu àlejò mi. tó àsìkò ẹ dákun àwọn ọlọ́dọ̀ kọ̀ ẹ jọ ẹ ẹ̀yin tẹ́ wà ní US ẹni bù wá dàrẹ́tì ni a máa da yín lò ẹ béèrè nǹkan tẹ́ bá fẹ́ láti ọ̀dọ̀ wa ẹ wò wá so ó wà ń bí àpèrí nì tí a fi ewé àtegbò ṣe láti iléeṣẹ́ sulawesi nigeria limited dr suleiman ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ ló pe ewé àtegbò pọ̀ lòdì capsule one stone capsule olùléeṣẹ́ wà ní ẹgbẹ̀jì aláwòye compound nílùú ògbó. ẹ wo làwọn fèèyàn bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ àtìgbà tí mo ti mọ lágbára fíìtì ẹ̀yìn ríro kọjọ nǹkan oṣù tí yóò ṣe déédéé fọmọbìnrin àwa fi ti ìrìnbó kẹlura. òdodo ọ̀rọ̀ bọ́mi ti ń poró náà tójó kàtàkàtà poró ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lòògùn ìbílẹ̀ làwa fi ti wú jẹ̀díjẹ̀dí ti gbòǹgbò ti gbòǹgbò ẹ̀yìn romẹ́ ẹ̀yìn dúdú ti kàjẹ̀gbọ̀n ibà ti rógo. ẹ gbọ́ mi tẹ́ yóò bá lálàáfíà á dàbí pé yóò sí ilé ayé mọ́ ni torí bá fún ẹ pẹ́rẹ́ wà ní ṣé mo wà láyé báyìí gbọ́ mi tẹ́yìn bá ń ru ẹ pẹ́rẹ́ <laughs> wàhálà ni gbọ́ mi èló wa ló fẹ́ fi rọ òògùn tí ò ní ẹ má yẹ ká ní ahun sí ara wa ẹ má yẹ ká ní ahun sí ẹ̀mí ara wa kò sí bá a ṣe lé lówó tó kọ́ lówó ju Dangote lọ kọ́ lówó ju síìpù lọ kọ́ lówó ju Kẹ́hìndé Abíọ́dún lọ gbọ́ tó o bá tí tí o bá sí kí ni mo fẹ́ pè náà tí àìsàn bá ti wà nínú àgọ́ rẹ gbọ́ mi à wàhálà ni tí kú bá ti wá dé gbogbo ń tọ́ ni ta ló ní gbọ́ mi ó ti di tẹ̀lé ẹlẹ́ni ṣùgbọ́n tọ́jú ara rẹ tọ́jú ara rẹ tọ́jú ara rẹ ni ọ̀rẹ́ mi tọ́jú ara rẹ ẹgbẹ́ mi tọ́jú ara rẹ gbogbo ẹ̀yin tẹ́ wò wá ẹ tọ́jú ara yín sọ́ọ̀lì tọ́jú ara rẹ Ibrahim sọ́ọ̀lù aṣáájú tọ́jú ara rẹ ọ̀gájò ẹ tọ́jú ara yín blessing tọ́jú ara rẹ ọmọ olórin tọ́jú ara rẹ ṣẹ̀ṣẹ̀dé tọ́jú ara rẹ ẹ ká tọ́jú ara ẹ ká tọ́jú ara wà ń bẹ̀ ẹ̀ wà ń bẹ̀. hello sir. hello. yes sir ẹ dákun ẹ má bínú mo fẹ́ mọ tí màá bí mo ṣe lè dé ọ̀dọ̀ wọn ni mi gẹ̀ẹ́sì náà. ẹ wo ohun tá a sọ kọ́ nìyẹn ìwọ tó bá fẹ́ ro oògùn ó ní òpè wá fún a máa sọ fún yín a ní bàbá wa Sulemani Ẹgbẹ́jì Ògbómọ̀ṣọ́ wọn ò dá yẹn lóhùn lónìí wọn ò dé dáhùn yẹn lóhùn lọ́la ìwọ tó bá wá láti Amẹ́ríkà tó bá ní bàbá máa dé lóhùn lónìí irọ́ ni ìwọ tó bá wá láti Germany tọ́gbọ̀n bàbá wa dé lóun lọ́la irọ́ ni ó tún di Saturday bàbá ò dáyọ̀ lóhùn lọ́jọ́ Thursday àti Friday ṣùgbọ́n ẹ mọ̀ pé wọlé fún yẹn orí ètò láwà kí ni ìlera rẹ kí ló ju ọ lẹ́nu nǹkan tó yẹ kó béèrè fún nìyẹn kì í ṣe kó a máa bè mí kó a máa sọ nǹkan yára wò ó má kí ló bí mi orí ètò láwà dákun ọ̀rẹ́ mi máa ṣíà prógrámù yìí máa láìkí péjì máa kọ́mẹ̀tì àìsàn ẹgbọ́ mi ó máa dùn mí ẹgbọ́ àló máa dùn mí tí bá rẹ̀yìn lẹ́gbẹ́ mi tára rẹ̀ ò bá yá ó máa ní mí lára ni ẹ jẹ́ ká wò ó ẹ jẹ́ ká wò láti ibi àwọn nǹkan ọ̀sìn tá a ní nǹkan ọ̀sìn tá a ní ẹni pé tára wọn ò bá yá wọn ò lè ṣe dáadáa ká tó wá sọ pé èèyàn gbọ́ mi èèyàn ló fẹ́ fi rògùn ó rèé èèyàn ló fẹ́ fi rà á ìwọ tó fún yẹn one million tó ní fún yẹn two million ọ̀lẹ́ ọ̀dọ̀ ògùn òyìnbó kí ló ṣe é tó ọ̀lẹ́ ọ̀dọ̀ àwọn eléyìí ẹgbọ́n ohun táwa máa jẹ àti jẹ tààrẹ̀ tún jẹ lọ lọ́lá àwọn èèyàn lọ́lá àwọn tó ń bù wá nìkan táwa náà dẹ̀ tún ṣiṣẹ́ owó wa adúpẹ́ lọ́wọ́ wọn ọ̀rẹ́ mi Ibrahim Soliu olówó ni ó ń bù mí lówó èmi náà tún èmi náà lówó àwọn èèyàn bù èmi náà lówó náà báwo tiẹ̀ ti lówó lọ́pọ̀ ṣùgbọ́n a máa níjọ kan bàbá Sulemani Ẹgbẹ̀jì kí ló torí nǹkan tó fẹ́ jẹ́ torí àǹfààní àwọn èèyàn ni ẹgbọ́n bàbá Sulemon Ẹgbẹ̀jì tó bá sọ pé olówó bàbá Sulemon Ẹgbẹ̀jì wọ́n ṣe kí ni wọ́n lówó ẹ mi kí ṣe gbọ́dọ̀ nìkan tó fẹ́ jẹ àwọn aláǹtí wọn pé bàbá ẹ jẹ́ kí gbogbo àgbáyé ṣùgbọ́n àdúpẹ́ àwọn tá mọ yìí wá sọ wọ́n mà ti dé wọ́n ti gbé kọ̀ǹtẹ́nà dé ìwọ́n tó bá wà lóògbómọ̀ṣọ́ máa lọ sọ́dọ̀ bàbá Sulemon Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ buhari kọ̀ǹténà yẹn níbi inú mechanic village tí wọ́n gbé sí wọ́n sọ náà fẹ́ kó jáde ẹgbọ́n mi ibrahim ẹjọ́ ẹyẹ ká serious ẹyẹ serious ẹ dákun ẹ wo àwọn product yìí dáadáa. ọmọbìnrin tí ò ṣe déédéé dàbò múnira dání. gbogbo ọlọ́mọkùnrin tó ti dakú rẹ̀ tẹ̀lé lawafin tí ó tó lára sọ bí ẹni sọgbàdójúlówó ọkùnrin ìkókó. ẹ tún wá gbọ́ o lawafin powder tea náà lọ dára fáwọn tó ń wojú olúwa fọ́mọ ti tẹ́ ti mọ̀ bí àwọn náà ló tún yíra padà dé pẹ̀lú agbára lápọ̀tún làjọ NAFDAC ṣe jẹ́ lónìí. Akíbádé èmi ló ṣe ọkọ̀ wọ́n rù gàgàgà báyìí. wo mẹ́wàá ń ṣe mí ní bákùn lóru èèyàn ni ya kódà rí ìnàgò ọ̀fẹ́ gara wo òun ló mọ̀ fún rẹ̀. ẹ ní n tó báyìí ló ń dé mara Akíbádé lọ jẹ́ gbọ́ látọjọ́ yìí níbi tí Sulafin wà. Sulafin. ẹ Sulafin lọkọ. bẹ́ẹ̀ ni Sulafin wà lóríṣiríṣi bẹ́ẹ̀ ni àwọn olóyè ti bẹ́ẹ̀ ni ẹwà òfin ilé. jáde èmi ló ṣe fọ wárù hàn báyìí mẹ́wàá ṣe ní lọ́sùn lóru èèyàn ni ya ó ní àbí ìyàgò bẹ́ẹ̀. ó máa ní agbára lọ́jọ́ bí o sì mo ti fẹ́ mi. tipẹ́tipẹ́ àtìgbà tí mo ti mọ lálá fi ẹ̀yìn ríro kan jọ nǹkan oṣù tí ò ṣe dédé fọmọbìnrin láwa fi ti ìdìbò pẹ̀lú ra. òdodo ọ̀rọ̀ bọ́mi ti poro náà tójó kàtàkàtà poro ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lòògùn ìbílẹ̀ láwa fi ti wú jẹ̀díjẹ̀dí ti gbòǹgbò ti gbòǹgbò ẹ̀yìn ro mẹ́yìn dúdú ti kàjẹ̀gbọ̀n ibà ti rógo nǹkan àlejò ọmọbìnrin tí ò ṣe dédé dàbó múnira. bẹ́ẹ̀ni kí ló bá sí a. Suleiman ló ní kí gbogbo ayọ̀ wọ́n sì kí gbogbo ayọ̀. ẹ jẹ́ ká tẹ́ fi máa máa ọ́dà fún pírọ́dọ̀tì wa yìí ure o oh nine o oh, twenty seventeen nineteen ninety nine o oh nine o twenty seventeen nineteen ninety nine ẹ̀dá tẹ́ darapọ̀ mọ́ wa nílé agbára akíyín dáadáa ọmọ mi dáadáa mo kí ẹ láti college of education mo rí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò ayígọ́rọ́ mo rí ẹ ọmọ tó bá bẹ́ẹ̀ bú yẹn àti rí ó bú mi dáadáa hello ta ló wà ńbẹ̀ hello hello hello ta ló wà ńbẹ̀ hello ẹ káàsán ẹ káàsán ẹ jọ a nídi oògùn tí wọ́n polówó yìí ni ẹni di làwọn àfin òun lẹ nídìí ẹ̀yin ọ̀dà fún nọ́mbà yìí ẹ lọ sórí whatsapp yín ń tẹ́ bá ti fẹ́ bẹ́ẹ̀ ẹ ṣàlàyé rẹ̀ síbẹ̀ wọ́n sọ bí ó ṣe kàn yín lára ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ okay okay ṣé nọ́mbà yìí náà la máa add sí whatsapp. nọ́mbà yìí la máa add sí whatsapp kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ó máa kàn yín lára bẹ́ẹ̀ ni ẹ ọ̀dà fún nǹkan tẹ́ ẹ bá fẹ́ ń bẹ̀ ẹ wo ó làwọn èèyàn ti ń pè fún yìí tọ́dà ti ń bèrè ẹ máa ọ́dà fún ẹ máa ọ́dà fún ẹ jọ̀ọ́ ẹ máa ọ́dà fún kò sí nǹkan tẹ́ ẹ bèrè fún iléeṣẹ́ wa one store wà ń bíbí làwàfí apasi sùlàfí ó wà ń bí àlùjọ gángan ẹ wà ń bọ̀ lórí àlùjọ gángan ẹ kú ọkọ̀ òkè ee eh, eh, sójà tó ní agbára ni tí ọkùnrin bá lò ó tó bá gbá ìyàwó rẹ̀ mú àní mo lò lánàá ìyàwó mi dẹ̀ sáyáre kú ònú ilé mo ní kí ló dé bàbá ẹ wò sáà ní di agbára <laughs> àlùjọ gángan ikú bàbá wa ní àlẹ́ dìkù torí àwọn tó wà ń lu òyìnbó ẹ wò ó ẹ yẹ kí àlejò mi ẹ yẹ kó wọlé ẹ yẹ ká fi bàbá ẹ yẹ ká fi bàbá ẹ yẹ ká fi gbé wọn wọlé. àìmọ́ ló ní kí gbogbo yín ọ̀ wọ́n sì sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. ó ríro lè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o lọ sọ ká sùn yẹn lọ wá kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí bàbá ẹ̀ sẹ́wọ̀n wà wọ̀ one stone capsule àdàmọ́dé àdáyàbí òkè ìtẹ́jú ìlàjì ìyọ̀dàjì àkàkà one stone capsule àpèrí nì jáfewé àtẹ̀gùsẹ̀ láti iléeṣẹ́ travel Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀gí orí yí pé ta ló tún wà bẹ́ẹ̀ ah, àwọn olóyìnbó ló ń pè wá yìí ẹ ká gbọ́ tó fẹ́ wí. hello. ẹ káàsán. yes ìlú wo ló ti bá wa sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ó wà one stone ni bẹ́ẹ̀ ni ẹ ọ́dà ẹ̀ fún ẹ ọ́dà lórí WhatsApp yín ẹ á di nọ́mbà yìí kẹwàá ẹ̀ ní WhatsApp ń tẹ́ bá fẹ́ kẹsọ́ síbi bẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ máa ra ẹ máa ra kí lórúkọ rẹ̀ lawafin ẹ máa ra lawafin àti one stone ẹ máa rà á tó bá ti lo méjèèjì gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run ara wọn ṣe kí ni ara wọn máa yá dáadáa. bẹ́ẹ̀ ni kò ní kúfẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni nǹkan ló dì sínú aya rẹ̀ tó bá ti lò ó ó máa ṣe kí ni ó máa kúrò kò ní gúfẹ̀ dá ẹni tó bá ń gúfẹ̀ ẹni pé ìfẹ̀ yẹn máa máa rùn àbí kí irun tó bá gúfẹ̀ ni. ẹ má bínú ìsúkè ni mo fẹ́ sọ. ìsúkè ìsúkè àbí ẹ ara kan náà ni ìhun náà ni ìhun náà ló fà á ìsúkè táwọn lè àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo ṣe jẹ́ tọ́lá ó máa kúrò ẹ ọ̀dà fún yóò dọ́dọ̀ yín ìlú wo lẹ bá wa sọ̀rọ̀ báyìí. bẹ́ẹ̀ ni mo ti rí nọ́mbà yín àti amẹ́ríkà ni ó máa kàn yín lára ṣé ẹ ti gbọ́ ẹ ọ̀dà fún ẹ ṣeun ẹ wò ó ó nìyẹn àti amẹ́ríkà àti amẹ́ríkà náà ti pè wá wọlé yẹn gbogbo ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà adúpẹ́ lọ́wọ́ àwọn nẹ́pà ẹ ṣeun ẹ ṣé gan o wọ́n ti múná dé orí mú mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ wò ó adúpẹ́ lọ́wọ́ yín nípa sadam adúpẹ́ yín ẹ ṣé gan o gbogbo ẹ jẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà ní US ìwọ sọ nǹkan tó ń ṣe é gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́ o ẹ wò ó ayìn wọn wọ́n dẹ̀ tún mú lọ ẹ̀yìn nu ọlọ́ọ̀nu bẹ́ẹ̀ ṣe panamọ́ wa lójú ọpẹ́lọpẹ́ wípé twenty four hours generator wọn làwọn ń tàn níléeṣẹ́ wa adúpẹ́ lọ́wọ́ Facebook ẹ̀ka tún dúpẹ́ lọ́wọ́ Facebook kádúpẹ́ lọ́wọ́ YouTube kádúpẹ́ lọ́wọ́ nígbà tí tẹlifíṣàn tó yẹ kí àwọn èèyàn kán máa rí wa wò live and direct ó ní bíbí ẹ wò ó ẹ máa share program ẹ máa like ẹ ẹ máa share ẹ ẹ máa like ẹ. máa ma jà bàtà a wà ní bóyá de ten àbí de seven ẹ̀ẹ́dẹ́ náà láwọn ọlọ́jọ́ ti tòní lọ́dún tó kọjá àwa níjà bàtà tá a ti ṣe sinimá ẹ̀ẹ́ àwọn ọmọ mi college of education àwọn ọmọ dáadáa àwọn ọmọ lálùbáríkà mo kí yó ó pé ọdún kan báyìí bá wà ní location àti ṣe lọ́ọ̀jì rẹ̀ àti ṣe ìkànnì ẹ̀wò aṣọ oníjẹta pé sinimá kan tún bọ̀ tá a fẹ́ yà gbọ̀ngàn aṣọ ní táìtù rẹ̀ lọ́ọ̀ fifteen àti sixteen àti seventeen ní next month ló máa bẹ̀rẹ̀ ẹ mọ́ gbàgbé àlejò mi ó ti wà nílé agbára báyìí àlejò mi ti wà. ká sùn bẹ́ẹ̀ níta ká má sòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro àìlèṣe déédéé fọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn. ẹ wo àlejò mi ká forí wọ́n forí jó wọ́n ti gbádùn orí yìí ó ní agbára ẹ má gbàgbé fún wọn tá a ṣe wò wá bóyá o fẹ́ ọ̀dà abọ́ fẹ́ pè wá ó ná èhò twenty seventeen nineteen ninety nine ó oh ná èhò twenty seventeen nineteen ninety nine ayégoro mo kí ọ dáadáa ọmọ mi mo kí ọ dáadáa pẹ̀lẹ́ ẹ kú dúró Julius ń kọ́ àárín látàárọ̀. nígbà tó bàtà wà bá ń kọ́fẹ́ o kúlùkùlù sí àjò tí báyìí ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀ one stone capsule. ọ̀dà àlejò mi àfitolúwa ni mí àfi kí n káàbọ̀ sílé iṣẹ́ wa ẹ bá mi kí gbogbo ọmọ nàìjíríà tó ń kú ìkéde àmì dárúkọ yìí fún wọn. ẹ ká sọ gbogbo ìyára ilé ṣé àlàáfíà lè wà ṣe dáadáa mú bá ẹ wo àlejò mi ẹ sọ̀rọ̀ sókè káwọn èèyàn lè gbọ́ yín dáadáa. orúkọ tèmi ni Fọlúkẹ́ Òjó. Hmm, láti ìlú wo lẹ ti wá sí bíbí láti Maryland ní Amẹ́ríkà ni. láti Amẹ́ríkà wúlẹ̀ tí wá sórí ètò yìí ah, sọmọ Nàìjíríà ní ni àbí ọmọ ìlú yẹn ní. ọmọ Nàìjíríà ni mí. ọmọ Nàìjíríà ní ìlú wo ní Nàìjíríà. Àkúrẹ́ north ní Ondo state mo ti wá. Àkúrẹ́ lẹ ti wá ní Ondo ah, ọbẹ̀ ẹ̀dọ́ mi dáadáa àbí sẹ́yìn lọ́bẹ̀ ẹ̀dọ́ mi dáadáa ẹ̀dọ́ ẹ̀dọ́ Ondo ẹ̀dọ́ mi dáadáa sẹ́yìn lẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin kọ́ lẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣeun a rí ní orí ètò lọ́jọ́ ti tòní adẹ̀rí lọ́dọ̀ alhaji suleiman ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ kí ló ṣẹlẹ̀ tá a fi bá ibẹ̀ gbogbo ọmọ nàìjíríà fẹ́ mọ̀ ẹ mọ̀ parọ́ ẹ dákun ẹ sòtọ̀rọ̀ àjọṣepọ̀ wo ló wà láàárín ẹ̀yin àti bàbá wa suleiman ẹgbẹ̀jì àti one stone àti kẹ́hìndé abiodun philip. ẹ ṣe olóòtú something is not last there bẹ́ẹ̀ tí bàbá make our subsetting advertisement maybe on this evening by myself. Yeah, Benny. So that's what I get to know about Baba. And then Baba sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ one stone àti lawa fame. Benny. So then I big interest on that one stone and lawa fame. So mm. I have to call Baba mm. myself. You know, to make to make some some inquiries about the one stone and lawa fame products. Mm. And Baba gave me as in Papa told me to call. as maybe is it not Friday? Mm. That was around six thirty. That was when he can attend to me on the phone. Mm. And Baba did that when I called. Ẹ sọ Yorùbá torí àwọn ìlú ìlú Yorùbá làwọn wà yìí. Ẹ sọ Yorùbá ẹ̀. Sígbà tí mo máa pe bàbá ní ìlú Ògbómọ̀ṣọ́, mo ṣàlàyé bàbá pé èmi tí mo bá wọn sọ̀rọ̀ lórí kí láti Amẹ́ríkà ni. Bàbá wa ní òkè wọ́n so yẹn pé wà òkè dẹ̀ pẹ̀lú làwọn fíìmù dẹ̀ ní pé òkè báwo la ṣe máa gẹ́ẹ̀tì as in as in wá ti place a our as in our own orders to get to the US bàbá dẹ̀ direct mi sí ọ̀dọ̀ Mr. Kehinde bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Ìlọrin so that's when I get to know about Mr. Kehinde so be then for now iléeṣẹ́ mi ní Amẹ́ríkà ń sìn pẹ̀lú bàbá pẹ̀lú bàbá àti iléeṣẹ́ Mr. Kehinde that's Nígbàtí TV bẹ́ẹ̀ni gbogbo wa ti comes to an agreement together you know, to, to become partners in this particular product. Hmm. So right now, if you go to Nigeria, pay more to me ní àwọn products tó pọ̀ gan lẹ̀ hmm. because the last time tí our ra àwọn products I bought about five hundred dollars five hundred dollar <laughs> mo lè fi ra oògùn tell ẹ lò sẹ́yìn nìkan lẹ lò no i use i use myself my brothers and sisters even my friends used. Hmm. because akọni máa ń ní jẹ̀díjẹ̀dí so hmm. i have to play some of that our thing hmm. then most of my friends there dey pe táwọn náà bring product here it's like pé kéèyàn fi gan on ẹni mo fi just for me to get people to hmm. know about the program about the product. Ah, ẹ wo <laughs> ẹ wo go ẹyin tẹ́ ẹ wò wá ẹ wo gbogbo ẹyin tẹ́ ẹ wò wá ó ní agbára ẹ ti gbọ́rọ̀ five hundred dollars ó ní wọ́n fi ra oògùn wọ́n dẹ̀ pín fún àwọn èèyàn ẹ kàkúlẹ̀tì ẹ̀ láàrin ara yín nílé ẹbú fóònù yín àwọn èyí tó jẹ́ lọ́wọ́ nàìjíríà wọ́n wá rà á ẹ dẹ́kun nígbà tí bàbá pè mí lánàá mo rí kinní kan tó gbé tó gùn kínú gómìnà ni ò dáre fi kógo. Ah! ẹ wo gbogbo ẹ̀yà ara nàìjíríà ah, gbogbo ẹ̀yà ara lọ́rí ẹ̀yà ara ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yà ọmọ yorùbá wọ́n ti wá kó ogun one stone wo wọ́n dẹ̀ wá kó láwọ́fì ẹgbọ́n mà ẹ mọ̀ pàrọ̀ o ẹ má parọ́ nígbà tẹ́ ẹnu láwa fi yìí báwo ló ṣe rí lára ah, yín. ó ṣiṣẹ́ gan-an ó ṣiṣẹ́ lára wa in fact mo jẹ́ kan lára àwọn tó ní ẹ̀rí and people that tí mo fún ní product yẹn hmm. wọ́n fún mi ní ẹ̀rí so now I have people on ground Hmm. You know, when you have to put the money for something, they are not even see. Hmm. But what they heard about it is very, hmm. very good. So hmm. that's why you get people. Hmm. Bẹ́ẹ̀ ṣe wàyí, ẹ̀yin lẹ jẹ́ aṣojú wa, bẹ́ẹ̀mi ṣe jẹ́ aṣojú káàkiri gbogbo àgbáyé, bẹ́ẹ̀ làwọn náà jẹ́ aṣojú nínú US, aṣojú wa nìyí ní US, èmi la ṣojú ní gbogbo àgbáyé ní Nàìjíríà, èmi la ṣojú bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ tẹ́mi náà tún wá ní pa blessing owó àbíbí ẹ wò ó mà báwo la ti fẹ́ ṣe báyìí mo rí pé ẹ mú àwọn lẹ́tà kan wá nípa ìfẹ́ẹ̀tì bàbá wá sí Amẹ́ríkà bàbá ò ní wá abẹ́ àwọn ọ̀dọ́ wọn lọ. bàbá ò ní wá èrò pọ̀ ńlá tí bàbá fẹ́ dáná o bàbá ò lè wá mo ti sọ fún bàbá èmi sọ fún bàbá nígbà tó kéde àti bàbá mo ní bàbá ẹ dákun ẹ jẹ́ ká gba kínní ẹ jẹ́ kémi àti blessing àtàwọn crew mi ẹ jẹ́ káwa lọ máa dà lóyìnbó ẹ jẹ́ káwa lọ máa dàrú àbá ní rárá àti ìtọ́jú àwọn tó wà nàìjíríà àti ìtọ́jú wọn sàn wípé tó yìnbó bá fẹ́ tọ́jú ara rẹ̀ kó ṣe kí ni kó wá nàìjíríà ẹ wo bàbá wa suleiman wọ́n ní ká sọ̀rọ̀ sókè bàbá wa suleiman ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ ọlọ́ngbọ́ èèyàn dáadáa ni wọ́n wọn ò dẹ̀ láìkí ara wọn nìkan wọ́n láìkí gbogbo àwọn ọmọ nàìjíríà àti òyìnbó náà ẹ wá gbọ́ mi bó tí mo lọ nìyí ẹni pé ní nàìjíríà tá a bá gbéra alọ́ọ̀lù òyìnbó alàfẹ́ tọ́jú ara wa ẹ wá gbọ́ mi bàbá sọ pé àwọn ò lè lọ sínú òyìnbó láti lọ tọ́jú èèyàn kankan pé àwọn tó wà lọ́hùn-ún ni wọ́n fẹ́ tọ́jú ara wọn káwọn nàìjíríà ẹ wo bàbá wa Suleiman ẹgbẹ̀jì èèyàn dáadáa ni wọ́n mo dìde fún wọn mo gbẹ́bẹ̀ fún wọn mo gbẹ́dì fún wọn mo ṣe káábíyèsí fún bàbá mi èèyàn dáadáa ni bàbá wa Suleiman ẹgbẹ̀jì mà nígbà tẹ́ ẹ lo wàásù yìí báwo ló ṣiṣẹ́ lára yín. àwọn òṣìṣẹ́ ó ṣiṣẹ́ fún malaria hmm. ó ṣiṣẹ́ in fact ọ̀rẹ́ mi kan nọ́ọ̀sì ni ó nígbà nígbà tí ọ̀rọ̀ covid ọ̀gbìn yẹn wà gbà yẹn so ṣe you know So oh, she was like having that kind of symptoms of COVID. then she called pneumonia. Babe, you can try that one stone, babe, because one stone it prevent malaria, don't they cure malaria. It can actually cure, cure cure uh, COVID too. Hmm. And she took it. And by the grace of God, the next day she called me, she's fine. Ah, so there are more people that want to be selling it now báyìí tí a gbọ́ kúndéńdógbò lóyìnbó tó báwo tí ẹ gbóyìnbó wọn láwọn ní ọ̀rẹ́ kan tó wà lamẹ́ríkà tó jẹ́ nọ́ọ̀sì wọn nígbà tó dé wọn nígbà tí gọ́mìnẹ́ntì yẹn tó ń jà rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ wọn nígbà tó dé wọn lóun náà wá rí wípé ah òun mà ti ń sín tọ̀ òun mà ti ń ṣe kíní kan ṣé kì í ṣe òun mà ti ń sìn ṣé kì í ṣe wípé covid nineteen yìí ó ti fẹ́ ra para sínú ara o ó wá pe àwọn àwọn wá sọ wípé wò ó lo one stone tó bá lo one stone ààrẹ bò máa yá wọ́n ní bó ṣe lo one stone yẹn wọ́n ní ní ìsìn wípé ó ti ń pe àwọn wípé ara òun ti yá wípé ó ti wá ń pe àwọn wípé ẹ ẹgbẹ́ mi náà rà tírélà kan bọ̀ mi ra kọ̀ńténà ẹ gbọ́ mẹ́rin lọ́fẹ́ kó lọ sínú ìlú báyìí kọ̀ǹtínà mẹ́ta ah, ẹ dákun o ẹ lè rí kọ̀ǹtínà mẹ́ta ẹ lè kó lọ torí gbogbo àwọn tó ń wò mí lẹ́la tí ẹ̀kọ́ ló pọ̀ mọ̀ sọ ẹ lè kọ́mpútà wáyé torí gbogbo àwọn tó fẹ́ ọ̀dà fún pródọ̀tì ẹ gbọ́ mi gbogbo èyí tẹ́ wò mí tẹ́ fẹ́ ọ̀dà fún pródọ̀tì oh nine o twenty seventeen nineteen ninety nine oh nine oh twenty seventeen nineteen ninety nine ayégoro bó ṣe ń wò mí lórí facebook page èmi náà ń rí ẹ ee mo ń rí ẹ dáadáa tolúwa ni mí bí wọn náà ṣe ń wò mí bó ṣe ń láàkì péjì mo ń wù ẹ mo ń rí ẹ gbogbo ẹ̀yin tẹ́ láàkì ẹ tẹ́ ń ṣíà rẹ yóò dára fún yín o ẹ ṣe adúgbò ẹ ká dá tóbi díẹ̀. Dr. Sulaiman ló ní kí gbogbo. ọ̀sán ló ní kí gbogbo yín o. wọ́n sì kí mi wọ́n sọ̀rọ̀ ní palawa wọ́n dẹ̀ sọ̀rọ̀ lórí one stone ẹ gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ wò wá ẹ̀yin náà dóògùn ìwò ẹ̀yẹ́wò ẹ bó ṣe rí àwa ń lò ó ẹ wò ó ó ń dà mí nínú bí mo ṣe wà yìí tó ń lálẹ́ àná mo sójú kòkòrò èmi náà wá gbé lọ́wọ́ fi mẹ́ta mo gbẹ̀rúra ẹ wò ó inú mi ṣùgbọ́n ara mi ń le ṣùgbọ́n mi náà rọ aṣẹ́ kí ni mo rọ ayé àgbẹ̀ díẹ̀díẹ̀ túrẹ̀ ni olè jẹ́ ń pariwo lọ́pọ̀ kí wọ́n máa ṣe kí ni kí bẹ́ẹ̀ máa sàn lẹ́yìn ẹsẹ̀ mi ẹ wò ó mo wà lórí ètò lọ́jọ́ ti tòní gbogbo ẹ̀yin dẹ́ fẹ́ rà ó dàbí ẹ̀rín ni kì í sẹ̀rí ìwọ́tọ̀ tí ì dákun ní ẹ wò ó àwọn èèyàn náà wà yìí kọ̀ńténà wà lọ́dọ̀ ọba Sulemani Ẹgbẹ̀jì ẹ máa lọ lé wọn báyìí wọ́n kó bá ṣe ń ṣe náà ń kó torí ibẹ̀ ni store wà ibẹ̀ ni mo fèèyàn sí tó bá wa mẹ́nítọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́run àtúnfà wà àwọn náà wà ní gbogbo ní product yìí tá ń tà káàkiri gbogbo àgbáyé má tẹ bá dénú òyìnbó ẹ wò ó kí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín o mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ yín nìyí ẹ wo èmi náà fẹ́ tọrọ mo fẹ́ tọrọ òyìnbó tí a lè fún mi lóyìnbó kí náà máa gbọ́ sí òyìnbó kí n máa lu àlùjọ gẹ́gẹ́ fún òyìnbó kí n máa gbọ́ sí fóyìnbó kí n máa lùlù òyìnbó ǹjọ́ pọ́sibú ṣé mo lè ṣe ṣe máa fún mi kò sí problem kò sí problem. Ah! àbọ̀ ìwọ òyìnbó bẹ́ẹ̀ ta. òyìnbó bẹ́ẹ̀ ta.

òbí ọmọ ìlọrin àfọ̀njá ẹnu dùjúyọ̀ ọmọ ògbómọ̀ṣọ́ ọmọ ògbómọ̀ṣọ́ ọmọ tún ní mí ẹ wo gbogbo ọmọ bá nàìjíríà ó mọ ní mí ẹyẹ kó yìnbó ẹyẹ kó yìnbó wá mi wá ni. all so òyìnbó máa wá kí n gbọ́ sí òyìnbó wò ẹ wo orí mi sọre èmi náà fẹ́ gbọ́ sí òyìnbó wò oh mo fẹ́ nà sí òyìnbó oh mo fẹ́ jẹ sí òyìnbó mo fẹ́ lá òyìnbó mo fẹ́ gbé òyìnbó ẹ mo fẹ́ lá òyìnbó mo fẹ́ kí òyìnbó <laughs> máa ẹ dákun tí a lè gbé mi àtàwọn crew mi tí a lè gbà wá láàyè láti wá sílùú òyìnbó. why not because i'm free. bàbá wa Suleiman Ẹgbẹ̀jì wọ́n lágbára rẹ̀ láti gbé wa ẹ gbọ́ mi gbogbo ẹ̀yọ́ ọmọ mi tẹ́ ẹ bá ti ní nàìjíríà passport ẹ dákun ẹ lọ ní èmi kẹ́ ẹ di Abíọ́dún ìgbà tí mo fẹ́ lọ Ghana mo ní ìgbà tí mo fẹ́ lọ Europe mi ò tí ì ní ṣùgbọ́n mo máa lọ sí Germany mo lè fẹ́ lọ sí London ṣùgbọ́n ìlú kan ló wù mí tí mo fẹ́ lọ ah mo mọ̀ fẹ́ lọ o ẹ dákun mo fẹ́ lọ ẹ dákun mo fẹ́ lọ Canada mo láyé wà Canada mo fẹ́ lọ jẹ́ yóò rí omi Canada. àwọn gbà bí kárìlà yìí náà àǹtí àti gẹ́tà wọn níbi ibẹ̀ ah, ah, ẹ gbà mí mo léèyàn bòyò nínú Canada mo ní wọn níbi ibẹ̀ bẹ́ẹ̀ ni mo láwọn oríṣiríṣi àwọn èèyàn ẹgbẹ́ mi dáadáa ẹ ó wá bíbẹ̀ oríṣiríṣi àwọn èèyàn mi ló wà bẹ́ẹ̀ wọn ò kàn tí ì mú mi lọ ni ṣùgbọ́n ẹ má wò ó tẹ́ ẹ bá mú mi lọ èmi náà sì sí ara mi màá fi owó ara mi màá fi rọ́ra mi lọ ṣùgbọ́n wọn tó bá wù láti ọpẹ́ kẹ́hìndé Abíọ́dún èmi ò fẹ́ lọ́jọ́ oṣù méjì àbóṣù mẹ́ta tí màá fi wá Nàìjíríà torí ẹ̀ wò ó èmi ò lè fi Nàìjíríà lẹ̀ Nàìjíríà dùn mọ́ mi lẹ́nu mo ń gbàdọ̀ àwọn ọmọ Nàìjíríà ṣùgbọ́n tí bá dọ̀ ọ́ mo fẹ́ lọ fún òyìnbó tí bá lọ ẹgbẹ́ <laughs> máa ẹ wo tí n bá lọ tí bá lọ màá Ibrahim Sọ́lì màá mú dání tí n bá wá mú dání ẹgbọ́n mi mo fẹ́ lọ oṣù mẹ́ta ni mo fẹ́ ká lọ àmọ́ àní lóṣù mẹ́fà oṣù mẹ́ta tábà ti lọ oṣù mẹ́ẹ́ tábà ti lọ oṣù mẹ́fà ká tó dé létí bàjẹ́ ta ló fẹ́ bá bá wa tajà ta ló fẹ́ bá bá wa ṣe prógrámù nígbà tí ń kọ́ ẹgbẹ́ mi Táíwò Azeem ọ̀gá mi wà l'Amẹ́ríkà màá kà yọ sọ́dọ̀ mi gbìjà wọ́n ní máìkì nígbà tí wọ́n ní èé ọmọ ìbáwò lọ sí débì màá ní ọlọ́ọ̀lọ́ àtọ́lá àbáwọ̀ Suleiman Ẹgbẹ̀gí Ògbómọ̀ṣọ́ àtọ́lá ìyáwó yìí nínú àwọn máa fún mi lóyìnbó tí màá máa lá tí màá máa gbá sí tí màá máa lùlù rẹ̀ ẹ wo oṣù mẹ́ta mo fẹ́ lò níbi ibẹ̀ oṣù kan gbáko mo fẹ́ fi lá òyìnbó ni ó wá ti gbọ́ òyìnbó ó wá ti mu òyìnbó ẹ wo ó dàbí àwàdà ẹ wo àlàáfíà ló ṣe pàtàkì máa báwo làlàáfíà ara ti náà ṣe rí. ara mi jí pépé bí wọ́n sọ. ara yìí ti ó tiẹ̀ dá fáwọn tó bá rí rùmùrùmù bíi ti yín. láti ojú ikùn wa. ibi tí mo ń lanu ọ̀gá ìjò ṣé kò sí wàhálà kankan ẹ wo ibi tí mo ń dán nu ẹ wo ikùn mi ikùn tèmi náà tóbi tẹ́lẹ̀ ṣùgbọ́n bá tí mo ti lọ láwáfíì ó lọlẹ̀ báwo ló ṣe rí lára ti yín know, you know that the leg. Like, yeah, like, you see how well big tummy. Hmm. But whenever I see that, I'll be using uh, la, la, la I'm so shame yourself. Ah, ẹ wò, ẹ gbọ́ mi. <laughs> Ẹ̀yin tẹ́ ẹ ti lo lawa film. Tẹ́ ẹ ti lo one stone. Tẹ́ ẹ ti lo àlùjọ gángan. Ẹkùn, ọkọ̀ mi, ẹ mọ̀ mí Ah, ẹ ṣe kí ni? Ẹ miss ẹ dẹ́kun ẹ jọ ẹ̀yin náà dẹ̀ wò ẹ ọ̀dà fún pírọ́dọ̀tì ọ̀nà ìhò twenty seventeen nineteen ninety nine ọ̀nà ìhò twenty seventeen nineteen ninety nine ẹ wọ ẹ pè wọlé ẹ béèrè béèrè lórí product ẹ béèrè ẹ ọ̀dà fún ibi tẹ́ ti máa ọ̀dà mo náà láti ṣe kí ni mo láti mú wáyẹn ìyẹn ká gbọ̀ kúlówó. Dr. Sulaiman ló ní kí gbogbo Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o. wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má sojoojúmọ́. jẹ̀díjẹ̀dí ara ríro àìlèṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń ojúbàlù ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀ one stone capsule jagunlabide aláyàbí òkè ságiri làgiri ọ̀làgiri kàkàkà one stone capsule à ń pèrè nì tí a fi ewé àtẹ̀gbòse láti iléeṣẹ́ sulawesi nigeria limited dr sulaiman ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ ló pe ewé àtẹ̀gbòpọ̀ lòdì capsule one stone capsule olùléeṣẹ́ wà ní ẹgbẹ̀jì aláwòye compound nílùú ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní asadam road shop seven and nine psn e complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yáàdòwò lóúnjẹ nílùú ìlọrin tàbí kó máa pè ọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero twenty seventeen nineteen ninety nine lẹ́ẹ̀kan sí zero nine zero twenty seventeen nineteen ninety nine nọ́mbà yìí náà sì tún ní whatsapp nọ́mbà wọn. gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ẹ ọ̀dà fún one stone capsule lórí nọ́mbà whatsapp. bẹ́ẹ̀ni ẹjọ mi ẹ lè ọ̀dà fún kò sí product wa tẹ́ ẹ lè ọ̀dà fún o nine o twenty seventeen nineteen ninety nine ẹ gbọ́ mi mà ǹjẹ́ ẹ ti gbọ́ nípa àlùjọ gángan ẹkùn ọkọ òkè. mo ti gbọ́ ń pa ẹ̀ lótú. ẹ ti gbọ́ ń pa ẹ̀ ṣé ẹ lò ó sọkọ yín lò ó sọkọ yín tẹ̀lé yín wá ẹjọ́ dé ni àwọn dúró sí tó ti ń páàkì mo fẹ́ tó gbẹ́ wọn ọ̀gá yín ni wọ́n. Ah, ẹ wò ó kẹ́ tó padà sọ́dọ̀ yín ah, àwọn ará Egypt ló pè wá yìí. hello. Hello. Hello. Hello. Ẹgbẹ́ òsókè ọ̀gá jù ú. Ẹ ká sàn. Bẹ́ẹ̀ ni ó wà abasí nìyẹn, ó wà ń bì, ń rèé, ó iṣẹ́ mú kídìní, ń ní, a ní, ó wà lọ́dọ̀ wa, gbogbo òkúta, gbogbo wàhálà tó ti dì sí ọkàn ènìyàn, eléyìí ló ń fọ́ tí ní anima. ó dáa ẹ mẹ́sẹ̀gì ẹ lè fẹ́ rà á kẹwàá ra lawafin kẹ́rà á sí i tẹ́ ẹ bá ti lò ó bógo ṣe ń jẹ́ tọ́lọ́hún yóò bá yín lára mu ẹ̀ẹ́dẹ̀ ní rí dààmú wàhálà ò ní jẹ́ ti yín àìsàn ò ní jẹ́ ti yín bógo ṣe ń jẹ́ tọ́lọ́hún ẹ ṣe wá dúpẹ́ ìlú wo lẹ ti bá wa sọ̀rọ̀ mọ́. amẹ́ríkà ni bá wa sọ̀rọ̀ yóò dára fún yín o ẹ kéré òkòdélé o ẹ ní mọ̀ nira ẹ wò ó tí a ti rí bẹ́yẹn àti amẹ́ríkà ń làwọn èèyàn ti pè wá wọlé lórí ètò yìí mo máa sọ fún yín mo ní ètò yìí ó káàkiri gbogbo àgbáyé ń ní ó káàkiri máa ẹ wò ó mo fẹ́ ká wò ó pé wá sí nàìjíríà nígbà tẹ wá nàìjíríà yìí màá fún yín ní àlùjọ gángan <laughs> ẹ wò ó ṣé ọlọ́tí lọkọ yín máa mu ní àgbọ́lómi kí mọtí àá fún yín lólómi àá fún yín lólómi kẹ́yìn náà lò ó káwọn náà lò ó ẹ dákun kẹ́ tó lọ lọ́la àdùjọ ṣètò lọ́la ni ẹ dákun tẹ́ bá ti kú òbí nìsín ẹ gbẹdúrà ẹ fún ọkọ yín náà tó bá ti tó òtẹ́ẹ̀lẹ́ dé sí bẹ́ẹ̀ ni òtẹ́ẹ̀lẹ́ bá Sulemon Ẹgbẹ̀jí náà dé sí ẹ wò ó aṣọ fún yín ẹ̀yin tẹ́ bá fẹ́ rí bàbá Suleiman Ẹgbẹ̀jì tẹ́ ń bọ̀ láti ìlú jíjìn bàbá wa ní hòtẹ́ẹ̀ tẹ́ ẹ máa dé sí tí ò sí wàhálà tí security wà bẹ́ẹ̀ táwọn àmọ̀tẹ́kùn wà bẹ́ẹ̀ táwọn sójà wà bẹ́ẹ̀ táwọn ọlọ́pàá wà bẹ́ẹ̀ ẹ wá gbọ́ mi ẹ jẹ́ ìsàsírí kan fún yín kí bàbá Suleiman Ẹgbẹ̀jì ká má gba ọlọ́pàá ká má gba sójà ká má gba àmọ̀tẹ́kùn ẹ kò sí ẹ tó tó bẹ́ẹ̀ ẹ bàbá wo lóògùn <laughs> bàbá wa ṣe kí ni wo lóògùn ṣùgbọ́n wọ́n lọ lọ kò sí ẹni tó tó bẹ́ẹ̀ kò sí ẹni tó lè jíyàn gbé ní akátàbá Sulemani Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ ẹ fọkàn balẹ̀ síkírọ́rìtì wà fún yín ẹ wò ó ẹ máa bọ̀ ibi tẹ́ máa dé sí ó wà máa máa fún lálùjọ gángan tí bá ti fún yín tó bá ti dọ̀la ẹ dákun sí àlẹ́ sọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí. <laughs> ṣé ẹ sọ ṣé ẹ sọ tọ́lá máa ní kẹ́hìndé Abíọ́dún kò sọ̀rọ̀ kan tó lè sọ ẹ dákun ṣé kì í sàsìkò ilẹ̀ rí nǹkan àlejò yín ah, ẹ rí nǹkan àlejò yín ó ti parí àjọṣètò lọ́la ni ìgbàdé ti rí nǹkan yín ẹ gbẹlura e tó bá ti wá dalẹ̀ ẹ yí bàbá kẹ́ ọ̀wọ̀ kan tó bá ṣẹlẹ̀ tó bá ti wá dọ̀la kẹ́sẹ̀ kí ni kẹ́ wá ròyìn bí àlùjọ gángan ẹkùn wọ́n ṣe lu ẹgbọ́ mi ah. ọlọ́ngbọ́ ọgọ́ yẹn àlù gángan fún yín ẹ wà á jó ah. èmi gan wá jó ní gángan. ẹyin náà máa jó lu gángan. Ah. àbára amẹ́ríkà wọ́n náà máa jó lu gángan <laughs> ẹgbẹ́ mo rò pákó balẹ̀ bẹ́ẹ̀ jó sí ni àlùjọ gángan orí ẹ̀ la wà. ọkùnrin tó lè pàdé lè fẹ́ bá ti dojú iṣẹ́ ìdágì jọ kò lè tàtẹ̀kọ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀. ìkan ọkùnrin kẹrẹ jọjọ rí ẹ lọ́wọ́ òjò gbọ̀ngàn ní solution sọ. olúwa ni mo fún mi tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. <laughs> ó ti rí àwọn ọkùnrin tó yakinara tá a dá mọ̀ wípé kárakára ni sẹ́ẹ̀lù ẹ wo ètò tá a ń ṣe yìí àwọn ọmọ kéékèèké tí wọn bá lè gbọ́ ẹni kan fọwọ́ di etí wọn àdújọ gángan láwà yìí orí àdújọ gángan ń láwà yìí orí ètò yìí ń láti máa sọsẹ́ tí àdújọ gángan tí ó ń ṣe ìwọ tí ọmọkùnrin ìwọ tí nǹkan ọmọkùnrin rẹ tó bá kéré jọjọ orí rẹ lọ bí apá ọ̀rọ̀ rẹ bí ó ṣe gidi bí ó kéré ìwọ lò ó tó bá ti lò ó ọ̀rọ̀ rẹ̀ á ṣe kí ni á tóbi ọ̀rọ̀ rẹ̀ á jáde dáadáa ẹ wò ó bàbá wa Sulemani Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n sọ ọ̀rọ̀ kan wọ́n ní ọkùnrin tí ò bá lè dé aya rẹ̀ kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ní òkú lọkùnrin bẹ́ẹ̀ wọ́n lọkùnrin bẹ́ẹ̀ ó sì obìnrin wáyé ni bàbá wa Sulemani Ògbómọ̀ṣọ́ ó wá sọ ọ̀rọ̀ kan. <laughs> ẹ wo ọwọ́ Suleiman Ẹgbẹ́jì ọgbọ́n wá sọ ọ wá sọ ọ̀rọ̀ kan jáde wọ́n ní obìnrin wọ́n ní kíní ọdọ́dọ́ méjì kan wọ́n ló wà nísàlẹ̀ wọ́n ní tọ́kù ẹ ó wà bẹ́ẹ̀ ló tọ́ bàbá ò parọ́ ah, ẹ wo yé mo dáre orí ibi ooo ọwọ́ Suleiman Ẹgbẹ́jì wọ́n ní ọdọ́dọ́ méjì kan wà bẹ́ẹ̀ àwọn náà wá sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá wa ní kíní pọ́nrọ́ tí o bá ti kàn án gbọ̀n gbọ̀n gbọ̀n wọ́n ní kì í sọ ọkùnrin wọ́n ní tọ́jú tó bá kàn án wọ́n inú obìnrin máa máa dùn ní ẹ̀gbọ́ inú obìnrin máa máa dùn. Ah, ah! mo dáre ẹgbẹ́ mi ọkùnrin bàbá kan kọ́. Ah, kò lè kò lè wá òkè kò lè dùn kò lè dùn ẹgbẹ́ mi ọkùnrin tí ò bá lè tẹ́ kọ́kàn bẹ̀ orí rẹ̀ ò pé orí dàrú kó lọ túnṣẹ́ kọ́ gbọ́ mi ìwọ ọkùnrin lu àlùjọ gẹ́gẹ́ wọ́n ní rọ́dọ́rọ́dọ́ méjì Julius blessing àìbọ̀wọ́ di etí yìí àbíkẹ́ bọ́ta kó nu studio ẹ dẹ́kun ẹ̀yọ́wọ́ mi college of education bọ́ta ibi tá a wà yìí ẹ wò ó à ń kọ́ra wọ́n ní bá a ṣe lè lu àlùjọ gẹ́gẹ́ ẹ gbọ́ mi dáadáa àlùjọ ìlágbára àlùjọ ìṣe kínní àlùjọ ìlágbára. ọkùnrin tó lè pàdé lé pé bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ ọ̀run dáadáa. kò lè tàtẹ̀kọ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n. bàbá ìkọ́ ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gbọ̀ngàn ni solution sọ̀rọ̀ rẹ̀. ẹ gbọ́ mi nǹkan ọmọkùnrin nǹkan ọmọbìnrin rẹ ọ̀rùn obìnrin nǹkan rẹ̀ wọ́n má ẹ̀gbọ́n sí obìnrin ṣé bàbá ní ó máa ṣe fúkàfúkàfúkà ẹgbọ́n sílẹ̀ òtọ́ ni. bẹ́ẹ̀ ni òkè ló máa wà. òkè ló máa wà ó máa ṣe fúkẹ́fúkẹ́ ah, ẹ wo àlejò fẹ́ lọ sí amẹ́ríkà èmi náà fẹ́ lọ kọ́sẹ̀ ó fẹ́ lọ kọ́sẹ̀ kọ́sẹ̀ ní amẹ́ríkà. ẹ gbọ́ mi kí lẹ sọ ẹ ti fẹ́ wọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ láti fẹ́ wọ ní òtútù. Ah, ẹ gbọ́ mi gbogbo èdè wọ̀ lamẹ́ríkà wọ́n láti fẹ́ bọ́ sínú òtútù báyìí wọ́n ní ká gbà á kíyàwó yìí kó máa lóyún ṣé lóòótọ́ ìwé tẹ́ wá kọ ṣé ẹ ọ́ ti àrùjọ kí ó gẹ́gẹ́ náà lọ. ọ̀rùjọ wà bẹ́ẹ̀ ẹgbẹ́ mi nǹkan ti ṣe nǹkan ti ṣe gbogbo wa lórílẹ̀‐èdè nàìjíríà yìí ẹ wò ó ọkùnrin tí ò bá lè tàtẹ̀ kọ́lẹ̀ kò wáyé obìnrin tí ò bá lè tí ò bá lè jó sílùú ọkùnrin a kò ráyé wá ẹ dákun ẹ̀yin bàbá sẹ́wùntì ẹ̀yin bàbá náìtì ẹ má gbé ètò yìí ẹ lọ sẹ́pẹ́ àwa tá a wà ní déédéé wa yìí oníkà máa gbé ètò yìí a ẹ dákun o ẹ̀yin náà wà bẹ́ẹ̀ o torí sí ní oníkẹ́hìndé Abíọ́dún tí ẹni ká lọ sẹ́ńpẹ́ ni ẹ̀yin bàbá ẹ má sẹ́ńpẹ́ ẹ̀yin náà ẹwọ́ ọlọ́mọ kékeré kan ẹ máa gbọ̀n sí i ẹ máa la ẹ máa rún ẹ máa gé ẹ máa nà kalẹ̀ ọmọ gbọ̀ngàn orí àlùjọ ńlá wa àlùjọ gángan. ọkùnrin tó lè pàdé lè fẹ́ bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ kò lè tàtẹ̀gbọ́ntẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n. bàbá nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́. ẹ wo àwa ti fẹ́ bá rẹ lọ́jọ́ tòní a tún máa pàdé lọ́la gbogbo ṣe ń jẹ́ titọ́ lọ́wọ́ ẹ má gbàgbé bàbá wa sì lè mọ́nà ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká sọ fún yín pé ọ̀sùn olóru mẹ́ta ẹ̀gbọ́n bàbá wa sì lè mọ́ ẹgbẹ̀jì wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n lẹ́yìn ọgbà fẹ́ràn ọ̀sùn olóru mẹ́ta èmi mo ní ká mọ̀ ta fún yín. <laughs> ààrẹ tó ń ṣe olórí mẹ́ta ẹ̀ lè jẹ́ ẹ̀ lè sọ ẹ̀ ló máa bá wa sọ̀pẹ́ àwọn èèyàn àwa la fẹ́ máa ta nǹkan wa fúnra ara wa èyí tẹ́ bá jẹ́ bẹ́kẹ́tà ẹ lọ́rọ̀ ṣe mí ẹ fi mí sí ẹ kó lè pọ̀ ẹ wà ní kò ṣiṣẹ́ rárá ẹ gbọ́ mi ẹ lè rí ọ̀sẹ̀ olórí mẹ́ta yẹn ẹ lè rí ibi kankan ṣé ẹ bá ṣe lọ ọ̀sẹ̀ olórí mẹ́ta ẹ fi epo pupa para kẹ̀kẹ́ kan ọ̀sẹ̀ kan láago méjìlá ẹ wà máa ní wàhálà òṣì ìdààmú kúrò ní ayé mi ẹ wá sọ kẹ̀kẹ́ ẹ sọnù ẹ sì tọrẹ àánú tó bá dọjọ́ kejì ẹ tún lè kí ni ẹ tún lò ẹ gbọ́ mi gbogbo ìdàkáwọ̀ láti fi yí gbogbo láìlọ́n tó wà lára rẹ tí ò jẹ́ kí àdúrà gbà lára rẹ tí ò jẹ́ kí orin rere kó wú ẹ rí gbọ́ mi ọ ti wẹ̀ dànù ọ ti ya láìlọ̀ yẹn ọ ti yà kúrò lára gbọ́ mi ìwọ ti ṣe eré olédédé ìwọ tó ń ṣe bí erin tó wá jẹjẹ lérí ọ̀sẹ̀ olórí mẹ́ta yìí ń lọ nídìí gbọ́ ìwọ tó jẹ́ mùsùlùmù wàá máa wàá máa sọ̀rọ̀ àdúrà mùsùlùmù rẹ wàá máa gbà sí ìwọ tó jẹ́ kìrìsìtẹ́nì wàá máa gbẹ àdúrà ẹ̀sìn rẹ wàá máa gbẹ sí ìwọ tó rẹ̀ jẹ́ lẹ́sẹ̀ àbáláyé wàá máa pe àwọn èdè àwọn èdè tẹ́ máa ń pè yẹn ẹ máa ṣe kí ni ẹ máa gbọ́ ẹ gbọ́ mi bàbá àtúnṣe sọ fún mi pé ọṣẹ lẹ́lẹ́dẹ̀ náà tún wà ọṣẹ lẹ́lẹ́dẹ̀ tá a lọ rí erin a lo kí lọ́ọ́ tún lò náà a lo ká tó lo ẹlẹ́dẹ̀ Hello, ta ló wà ń bẹ́ẹ̀ ta ni hello, ta ló wà ń bẹ́ẹ̀. hello. hello. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹgbẹ́ sókè ọ̀gá jò. à ń gbọ́ yín kí lẹ fẹ́. ẹlọ́kùn bàbá ẹgbẹ̀jì làbẹ́ bá sọ̀rọ̀ ẹgbẹ̀jì òwòmọ̀tọ́. ẹ wò ó orí ètò táwa wà yìí ibẹ̀ làwa ti ń ta oògùn tó ń ṣe fún àwọn èèyàn ẹ máa lọ sí Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ ọba Sulemani Ẹgbẹ̀gí kì í ṣe nọ́mbà àwọn lélẹ́yìí ẹ gbọ́ mi ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ wò mí dáadáa lọ àwa ti fẹ́ máa lọ bàbá wa ní ká sọ̀rọ̀ nípa ọṣẹ ẹlẹ́lẹ́dẹ̀ tá a bá ti rà á tá a bá ti jó gbogbo nǹkan tá a jó yìí àwa tá a bá ti ń gún bí àwọn èèyàn wọ́n á máa wọlé papọ̀ wọ́n já ewé wọ́n já gbogbo ẹ̀ wọ́n já papọ̀ wọ́n dẹ̀ ọkùnrin tí ó ọkùnrin àti tí ò ti mọ ọkùnrin àwọn náà ṣe kí ni tájú lélẹ́yìí. Hello. ta ló wà ń bẹ́ẹ̀. Hello, látàkó ni o. kí lẹ fẹ́ o kí lẹ fẹ́. agbóhùn náà o. Ògúnnárùn ẹ ọ́dà fún lórí WhatsApp ó wà Ògúnnárùn wà tẹ́ ẹ bá ọ́dà fún lórí WhatsApp ó máa tẹ̀ ń lára Ògúnnárùn wà nárùn ṣé ẹ morúkọ tó ń pe nárùn. ẹ lọ́kùn bọ́ọ̀lù ọ̀dẹ bí bàbá ẹgbẹ̀jì bá ń lọ́rọ̀ ẹgbẹ̀jì. ẹ máa lọ sílé wọn kẹ́lẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ̀yẹ lọ sórí Facebook nọ́mbà wọn le, lè ẹ lọ sórí Facebook ẹ lọ sórí YouTube ó wà bíbẹ̀ wọ́n bízì ni ẹ máa tẹ́ rẹ̀ wọ́n á padà gbé tó bá yá tí ẹ ti gbọ́ mo sọ fún yín ìwọ tí bàbá bá ń pè tí ò bá gbé kọ́ọ̀lù ẹ lọ bá wọn lÓgbómọ̀ṣọ́ wàá rí wọn play play mọ́ra lọ́jọ́ thursday dẹ̀ mọ́ra lọ́jọ́ friday ẹ mọ́ gbàgbé ọ̀sẹ̀ lẹ́lẹ́dẹ̀ tá a bá ti wá pòpọ̀ tán wàá fi máa wẹ̀ lójoojúmọ́ gbọ́ bàbá sun ẹ̀rí kan àbáláwọn lọ sí US nígbà kan pé àwọn olóṣù kan àwọn wá fúnyàn ní ètò kù káwọn tó lọ wọ́n ní káwọn tó dé ó ti ra mọ́tò ó ti kọ́lé ó dẹ̀ ti ṣe nǹkan re gbọ́ mi kí ló ṣe ìwọ náà irú àwa yìí àwa náà ń lò ó gbogbo ọlá ń lò ó ọ̀gájọ ń lò ó blessing ń lò ó eh, eh, <laughs> ẹ wo àwọn tó lò ó wọ́n pọ̀ sọ̀rọ̀ mọ́ ẹ wo ibi ọ̀rẹ́ mi gan ṣe kí ni ó ń lò ó bó ṣe ń lò ó sẹ́yìn náà lò ó ẹ rà á ṣe fẹ́ ọ̀dà ni ẹ ọ̀dà lọ́dọ̀ wa yóò kàn yín lára ẹ wo kò ní ju báyìí lọ lọ́jọ́ ti tòní orúkọ tèmi ò yí padà ọmọọba Bíọ́dún Philip ní orúkọ tèmi ẹ wo wọ́tàfẹ́ ọ̀dà fún pírọ́dọ̀tì ó náà yòó twenty seventeen nineteen nineteen. nine ẹ gbọ́ àwọn kankan wà téèyàn ò gbọ́dọ̀ fọwọ́ kàn àwọn kankan wà tí ọwọ́ mi ò gbọ́dọ̀ kàn ẹ gbọ́ mi bàbá Suleiman Ẹgbẹ̀jì ń lọ sọ bẹ́ẹ̀ ẹlòmíín wà tó ọgbọ́ ti bóbìnrin sùn tó bá lọ fọwọ́ kàn sí oúnjẹ ó bàjẹ́nu ẹlòmíín wà ó ti gbé kíní oníkíní ó ti gbé sẹ́nu ó ti fi ṣeré tó a lọ fi wọ́n tó a lọ fọwọ́ kàn iṣẹ́ oúnjẹ ẹni gbọ́ parí nu ẹgbẹ́ mi wọ́n tó fẹ́ ọ̀dà fún àwọn product wa torí ẹ̀ la fi máa package àwọn iṣẹ́ wa ṣé ẹ ti rí báyìí ó rèé kò sí dírẹ́bà tá a fẹ́ gbé fún kò lè fọwọ́ kan tó wà nù rẹ̀ torí àti pákéjì ẹ̀ àtúwádìí lọ́ra ń rèé ọwọ́ rẹ̀ ò lè kàn bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ mi tẹ́ bá débi kan tẹ́ bá kó kan kalẹ̀ ẹ máa fọwọ́ kàn ẹ máa pé bí ọ̀yà ẹ wò ó kò ní jù báyìí lọ ó náà yòó oh twenty seventeen nineteen ninety nine mo kí mo kí gbogbo àwọn tájọ mú ètò ìwá sójú mọ́ máa wọ́n yín ẹ wò ó mẹ́sẹ̀gì kan wọlé mo fẹ́ kà jáde ṣùgbọ́n ẹbí mi ní kí n mọ́ kà á torí àwọn kan táwọn ń béèrè yìí wọ́n ló lágbára tó bá lọ́sẹ̀ tó ń bọ̀ mo tẹ́nì yìí lọ́la aṣọ tẹ́nì yìí tó send ẹni yìí náà jẹ́rìí ni ó jẹ́rìí ẹ wò ó kò ní jù bẹ́ẹ̀ lọ madam ẹ bá mi kí gbogbo àwọn èèyàn pẹ̀lú tí wọ́n wá lọ́la gbogbo ara lè mú kí ẹ ṣe ẹ kó ètò ẹ̀ẹ́dẹ́kú bá ṣe dúró bá ṣe lísìn sí gbogbo bàtà sọ àtúpadà wá ní ọ̀rá láti wá fún yín ní ẹ̀rí lórí àlùjọ. àlùjọ gángan. pẹ̀lú ọkọ mi bá ṣe náwó yẹn sí àwọn jẹ́gẹ́ gbọ́. Ah, ẹ bá sọ. àwọn tẹ́lẹ̀ yìí gan. ẹ bá sọ orí facebook làwà orí nígbàtí làwà àwọn ọmọ kéèké wò wá wọ́n máa wò pé kẹ́hìndé abíọ́dún evangelist làwọn ọ̀wọ́ ìgbà wọn lọ́wọ́ dì báyìí ẹ wò iṣẹ́ àṣejẹ ni iṣẹ́ àti ńlá ni ọ̀nà fún ọ̀nà ọ̀run mọ́ ni ẹ wò ó mo kí gbogbo àwọn lọ́balọ́ba mo kí yín o ẹ ṣeun adúpẹ́ mo kí gbogbo èyí tẹ́ ń jáwé mo kí gbogbo èyí tẹ́ ń wagbò mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yìí mo kí gbogbo ẹ̀yin pásítọ̀ mo kí gbogbo ẹ̀yin àfà ẹ ṣeun adúpẹ́ tẹ́ńdó tèmi Abíọ́dún Kẹ́hìndé Philip ìwọ tó fẹ́ ọ̀dà fún product ó náà o twenty seventeen nineteen ninety nine ẹ wò ó ṣe kí ni ẹ wò mo sọ fún yín bó ṣe ń ṣe àpọ́gàmù yìí tó ń péjì lórí YouTube lórí Facebook page tó ń láìkì ẹ̀ o tó máa débẹ̀ tó àfi ní tẹ fóònù tó àfi ní tẹ fóònù kò ní mọ̀ ní débẹ̀ ohun tó máa ṣẹlẹ̀ tọ́ọ̀bì nírọ́wọ́ fi tan tv kò mọ̀ ní bẹ́ẹ̀ ohun tó máa ṣẹlẹ̀ tọ́ọ̀bì fi nírọ́wọ́ ra dátà kò mọ̀ ní jẹ́ tiẹ̀ gbọ́ ṣí àpèjì láìkì ẹ̀ ṣí àṣẹ lómi gbọ́ mi lọ sórí youtube subscribe sórí youtube channel wa gbọ́ mi gbogbo ṣe wọn wà bẹ́ẹ̀ gbogbo ṣe àmẹgbẹjì ó wà bẹ́ẹ̀ adùn àṣà yorùbá tv ẹ gbọ́ mi gbogbo àyè tẹ́ wà lórí Nígbàtí tẹlifíṣàn ẹ ṣe adúpẹ́ ẹ wò á tún pàdé lọ́la bá a ṣe ń ṣe ààrẹ akandùn àìsàn tí ò gbóògùn kò ní mú ẹ kò ní mọ́mọ́ ẹ kò ní mú ogun ẹ̀yìn tẹ́ wò wá bye forward for now.